happy èyí lè dúró tàyẹ̀ gan olùgbé kí n takò ní mọ́tò yìí ti ń pẹ́lẹ̀ ní tàyẹ̀ ṣùgbọ́n á yẹ kí ọjà mi tún wọlé rárá bínú. it is wrong it is so wrong whatever it is you try to do so that business i give the money intact. máa ní bí ẹni yẹn gan ni ẹ. mo ní kí n fún ní hundred percent sọ pé o ti bọ̀ sí. wọ́n lè máa béèrè pé gbogbo ti ṣaṣọ tí fifty west lè wọ̀ fifty wọ̀ ṣá ah, tó bá fẹ́ ló bá wà fún ẹ. ó fà ẹ́ fà. mọ́kì lọ ó wà tàbà ẹ kọ́ ti ṣẹlẹ̀ pé yéèlì kan ó fẹ́ ra mọ́tò but price ló fún wa yẹn. kí ló sọ fún wa ẹ̀gbọ́n. àgbà ọ̀nà ìgbà kan tó ṣẹlẹ̀ lọ́ọ̀ yẹn wọ́n go through àwọn account yẹn so bàtà wá débẹ̀ yẹn wá yẹn sí ìfọ̀ bí ọ̀rọ̀ mọ́tò yìí ṣe fẹ́ mọ́tò ṣe yẹn. bẹ́ẹ̀ ni sọ́jọ́ ọ̀gbọ́n máa ṣe wíwí wíwí kiri ẹ ní òkè gbólójú kan kí ló sọ fún ọ lọ́rọ̀ ìjọ ló ṣe ẹ́ má sọ fún mi pé ìgbòdo ra mọ́tò yìí tí o padà ra mọ́tò yìí ah! i'm so happy for you my darling kí ló wá kí ló yẹ tó ń fa kí ló ṣe é tó ń fa báwo lè lọ kí ló ṣe é ó yẹ kí nílẹ̀ jàre kò lè yé ẹ rárá kí ni ẹ lè understand kí ni ò lè yé ó yẹ kí ni ẹ máa dùn ní ó yẹ kí ni ẹ máa dùn lé nìyí rẹ kí ni mi máa dùn pé èmi ra mọ́tò yìí ṣé mọ́tò lélẹ̀ yóò sọ fún mi ṣé mọ́tò ní eléyìí ah, ah. má gbé yẹn wá o. Ọlọ́run ṣé ìrora fún mi sílẹ̀ ṣé irú mọ́tò tó yẹ kí èmi máa lò nílé yìí tó bá ṣe bẹ fídíò mi kan tó bá mi fọwọ́ kù ṣé o pé mara mọ́tò ni bí mo bá fẹ́ lè ṣe. Ah, ah. jọ̀bẹ̀ lọ́wọ́ mi pé ṣé èmi ní kẹ̀kẹ́ ṣé mo ní tíráìsìkù ẹ wá rí ẹ lórí pé tí mọ́tò nílé tó bá fẹ́ yá fún mi dáàṣe mi jẹ́ kí n máa lò. <laughs> mọ́tò òun ẹ̀ wà ní tó bá òun ẹ̀ wà wàrà tó bá dẹ̀ mara òun náà òye yàn ìwọ ṣe má lè rárá kó fẹ́ fún mi ọ̀rẹ́ mi mo bá ẹ yọ inú mi ò fi kàn mọ́tò ọkọ̀ rẹ o ọkọ̀ rẹ máa wọ̀ ẹ́ má jà bọ́ àtàrí látẹ̀lé o máa ń pẹ̀sẹ̀ látẹ̀lé. Wọ́n fi mi lè jà àbúrò ẹ̀ kí n lórí mọ́tò ṣe mọ́tò lélẹ́yìn ni wọ́n máa cruise ilé yìí ah, a ní láti celebrate yes celebration yeah celebrate eléyìí yes eléyìí eléyìí mọ́tò tó wọ̀ yá máa celebrate a máa celebrate ah, ah, a máa wẹ̀ ìjọjọ ọmọ mi ọmọ tó ṣe é. Eh. má gbọ́ níta ọ̀rẹ́ yìí sì yàbílẹ̀ ẹnu àbúrò máa gbọ́ pàdé ẹ̀ ní ọmọ ilẹ̀ yẹn ṣùgbọ́n kò ti gbà fún pàdé ẹ̀ṣá. are you for real? kí ni ò ń sọ òyìnbó ṣùgbọ́n nǹkan tó sọ fún mi lèmi sọ fún ẹ báwo lèmi ṣe nǹkan tó sọ fún mi mo sọ fún ẹ. wọ́n á mọ̀ nǹkan tó fọ́ ní jù bẹ́ẹ̀ pé bó ṣe ṣe bó ṣe ṣe gangan tí ẹ ti yé mi. wà á nígbà já mi náà. kí ló ń jẹ fẹ́ gbà yàwó mi ọmọ tó hápù ni ara àwọn ọ̀rẹ́ ọmọ yẹn ó fún mi ní ọmọ lẹ́fà ń darẹ̀ tí ó wọlé sí ọmọ yẹn ó lárí mọ́ ah, ni ó dàbí bàgà ni ó straight ó lè jáwọ́ yìí ọmọ ó píkẹ́ straight ni mo jẹ́ kó bọ́dọ̀ ah, ọmọ yẹn dùn ọmọ yẹn wú. ni ọmọ yẹn gbọ́dọ̀ máa gbà fún ẹ̀kọ́ tó ti ṣe nǹkan oríṣiríṣi fún ọmọ yẹn. kò ń ṣe iṣu ikọ̀ oríṣiríṣi lélẹ̀ ọmọ yẹn na standard girl girl tap now ikọ̀ oríṣiríṣi lélẹ̀ ah kọ̀ ọ̀ iṣẹ́ ẹ yìí pàṣẹ. bọ̀bá rẹ̀ ṣe mọ̀ ẹ́ pọ́nmọ́ yẹn dísẹ́ǹ dé lẹ́bù yẹn ṣóun gẹ́gẹ́ bí hundred percent ni. ọmọ tó wá pè ní bàjẹ́ tán ọmọ ẹ̀ ń bẹ́ fẹ́ sí. mo ṣe ṣìnà ọmọ ògùn ṣìnà lẹ́yìn ṣe ẹ máa kàn tí ní ìgboro ẹ̀yìn ṣe sùtì yìí lọ mi ti wà á lé lọ́wọ́ tí mo ọmọ ní fẹ́ sí ni ẹ̀ mo ráyè gbogbo tọ́tà àdọ́tì ẹ̀ mo. àṣírí ìwọ náà ló lè ṣerú kan bẹ́ẹ̀ àwọn bàbá olówó tẹ́gbẹ́ náà fún pàṣù ṣáàmù. ọmọ mo fọ́ ọ. It's tó ti wà lọ́hùn yẹn ó ti pẹ́ jù ó ti pẹ́ ṣé ó dìgbà tá a bá ṣe wá ń wọlé aláwọ̀ ọlọ́ṣẹ́ oògùn ká má fi fà ẹ́ wá sílé ṣòro dáa ni. wọ́n ah, rẹ̀ kò lè dé yẹn gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ń gbogbo bísínẹ́sì ní ọ̀hún ló pọ̀ sí jù yìí mi ò lè kí nílẹ̀ kí wọ́n jókòó sí mílíọ̀nù náà ló wà níbí ètò náà mílíọ̀nù àti pé fáwọn ọmọ kíkọ́ máa ṣe ní tèmi ti ẹ̀ fẹ́ náà ní eré mi náà máa wálé ṣùgbọ́n ayò gbà mí bẹ́ẹ̀ ṣé rí àwọn ọmọ méjì tí mo kólẹ̀ mo fẹ́ kẹ́ bá mójútó especially kékeré yẹn ìyẹn gan-an ni kẹ́ bá ti mú tó ti yẹ yín. ṣùgbọ́n rí ọlọ́run wà ní gbogbo yẹn ọlọ́run ló ní ìtọ́jú sórí àwọn ọmọ tí ń bí àtàwọn ọmọ tiẹ̀ mo kó wọn papọ̀ ni àwọn ọmọ mi àwọn méjèèjì àwọn ọmọ tí ń bí àti tiẹ̀ so gbogbo yẹn nǹkan kékeré ni nǹkan tó wù mí jù ni pé máa fi ilé sọ́kàn gbìyànjú láti máa wálé lóòrèkóòrè ní kíákíá. orí mi o wálé gbìyànjú àdàbà ti wà mọ́ ọ̀gá mi mo ti ṣe wáì máa tíráì. wàhálà. gbogbo ẹ̀rọ dada ẹ̀gbọ́n ẹ̀kọ́. mi jíṣẹ́ fún pé tí mo ní pé ó fún mi yẹn ó láti kàn mí lára ẹ̀gbọ́n mi ẹ wo ẹ bá ń dimú ẹ dimú. ìdè hmm, òun àti fẹ́mi ẹ̀gbọ́n ẹ̀ ọ̀hún kù lọ́dọ̀ mi ẹ tẹ ẹ fi fẹ́mi lẹ̀ fẹ́mi kọ́ ilé ilé. àdájọ́ ah, mi ládàá jẹ́ nínú ìwé iṣẹ́ gbọ́n ọ̀pọ̀lọpọ̀ that's the truth, really. Yes, that's the truth. Um, yeah. But, ó mọ̀ pé ìwọ ló ó ṣe wá jẹ́ pé ìwọ ń sọ pé ká ọmọ ẹ ọ̀bẹ you should be the one helping us. ẹ̀yin náà mọ̀ pé ọwọ́ kan lè gbẹ ojú rẹ̀ so tí bàbá jọ fọwọ́sowọ́pọ̀ kí a fi ọ̀tún wẹ òsì ká fi òsì wẹ ọ̀tún gbogbo ẹ̀ lè ṣe ṣéṣe iná mi kò yẹ ẹ́ irú ẹ̀ mo ṣe pé ẹ̀yin ariwo ṣàṣàwá pé ẹjẹ́ àjọpọ̀ ẹjẹ́ àjọpọ̀ o kó lè dà o àwọn ìgbàdá ti jẹ́. It's not that we're not going to do anything àwọn náà a máa sa ipá wa bẹ́ẹ̀ ni wọn náà lè máa gbé ìtajà pọ̀ ṣe níbẹ̀. ẹ jẹ́ àwọn owó ṣe wáyé náà ìyá náà ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ̀. what's up now kí ló ń ṣe? business. ṣe ṣá. ìjọ́jì mo pe jọ́jì jọ́jì ẹ̀sán ní jọ́jì mo wo lẹ́tà lówó jẹ kọ́ ṣẹ́ẹ̀kì wà kánà. èyí ká bí èyí ká ẹ̀gbọ́n dáàdì rọ mi sí yìí o pẹ̀lú ti bíbá yìí. àti owó bí dáàdì lẹ́jà rẹ̀. lọ jíṣẹ́ fún dáàdì bẹ́ẹ̀ pé ẹni kì í fà wọ́n báyọ̀ kì í ṣàrògùn máa lọ sọ fún un ó fi fún dájú pé màá rántí ẹ̀ẹ́dẹ̀ lè sọ̀rọ̀ ní àfà àbẹ̀wò ọ̀dà sọ̀rọ̀ kí la jọ sọ. kọ́lẹ́ ló pèsè kí ló ń ṣe ní sọ́ọ̀ ẹ̀ẹ́ lọ. Máa ṣàṣà, Very nice. Wow. Thank you very much. I appreciate that. I'm sure God knows you can be able to come with the gate. like it. I like it. <laughs> Of course, yes. I like it. You didn't. Thanks for taking good care of our friend. should alone, I'm a blessed. Can you see? What was your working in here? I'm not like Lele kò ṣe wá gbé. Eh, báwo dẹ ni mo tẹ̀sí kò pé kó rọ̀ ṣá. ṣé mọ́tò nìyẹn ni mo ti sọ fún ẹ pé mi ò like mọ́tò yẹn from day one but since o sì pé kí n gbà you insisted and I accepted so kò sí kò tí mo tún lè ṣe sí yẹn mo máa manage ẹ náà. mo tún ṣẹlẹ̀ máa change ẹ̀ fún mi báwo ni máa change ẹ̀ fún mi. wàá lábọ́ tó mi fún. ó oh, ṣe é ní àgbà àgbẹ̀rẹ̀ àwa náà bíbí báyìí. ṣó pọ́ nìwọ ni. ṣé wọ́n fẹ́ fún wa very funny ṣé ò wà òkè ṣé ò sick ọkọ ọ̀rẹ́ kó ra mọ́tò fún mi ò ra fún mi but at least àwa náà wà bíbí báyìí na àtọ́làtọ̀ náà. wọ́n mọ̀ pé wà ń bí akẹ́kọ̀ọ́ bí bọ̀ anyway kí ló máa lága jẹ. Mm, ẹni tó bá ń gbọ́ fún mi náà. ṣé ìgbà wá pẹ̀lú inú oúnjẹ ó Yeah, àwọn ìwà lè máa ń lò yàn. àṣàrò ni ẹ̀fọ́ rírò tó wà ní pizza yẹn ilé mi báwo ni business. ojú ọlọ́run gangan ló parí sí ilé àwọn ọmọ ṣẹ́wọ̀n kọ́lé délé sí beauty how god i swear that be the one wey dey mo go school how ìgbà kan la fẹ́ràn gbà yín orí nǹkan tí mo rí mi orí nǹkan tí mo rí. òkè báwo ló láti fẹ́ rí báyìí èmi ẹ̀ ọdún ẹ̀ ọlọ́run àgbẹ̀ tó máa ń kiri ẹ̀jọ̀ máa ń kẹ́ ẹ̀dọ̀gbẹ̀ àti ẹ̀. olókìkí ẹ dára gbé mi ẹ ṣàmọ bí ilé wa yẹn wá gbé mi bẹ. afọ̀rọ̀ ẹ̀dùn àpò ìjọba lórí màá ti ń lọ wọ́n tàbí tó ti jáde lọ sínú òórùn náà ẹbí wẹ́dà ìṣeré ni wọ́n pa wọn ṣèkó bẹ́ẹ̀ náà. dámsílù dání dé náà dámsílù dání dé wẹ́ẹ́ kẹ́kẹ́ dé bàrà tẹ̀lé. dámsílù dẹ̀ dúró tó dúró obìnrin tó ti dé dúró sínú òórùn àbí. òrè má bínú náà ṣàmúrò obìnrin náà. má wọrí mo ti pín káàpù àmì ẹyin má lọ lọ mọ mo tẹ wíṣì láti dọ̀mọ́ má wọrí. fìyẹ́ lẹ́nà kí ló ń ṣe ẹ̀ à. kí ló ṣẹlẹ̀. ó ń bínú ni pé mo dìlé òsì báyìí lẹ́yìn bóun ló dá mi dúró. jàbáyọ̀ má bínú ó kè jẹ́ ká lọ gbà pé mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi ni mo fà wọ́n ló fà á ìwà tó kọ ẹ kí n bá yín sọ̀rọ̀ ṣáà látọ̀ ẹ̀kọ́ tó ti ní kí n dúró dé ìgbẹ́ bọ̀ ẹ̀dá mi dúró síra wọn ṣèkọ́ bẹ́ẹ̀ náà. wọ́n wọ mọ́tò kọjá lọ ni. ewu jẹ́ wọ ni ló wàá ń ṣe wọ ni. ẹsẹ̀ kò fi proper treatment. fine fine ló ti parí màá wá bí mo yẹn máa yanjú ẹ máa yanjú ẹ. ọlọ́run eh, mi náà hmm, wà lábúrò ẹ̀ ní wàá gbé yọ káwọn nínú mi dúró kí o dúró máa yanjú ara yín kò fẹ́ wàhálà ọlọ́run mo ń lọ sí àwọn àgbẹ̀ ní a máa sọ ìdókòwò lọ́la. ọ̀rẹ́ ìta ẹ má wọrí màá kàn sí yín. gbà mí bí àwọn ọ̀gá wọn ti fún ní ájẹ́jú kọ́ wọn ṣe jẹ ṣèkùtù náà ọmọ ti oúnjẹ bí. ìbí sọ oúnjẹ ṣèkùtù náà. wọn kí màkàrónì di tí ìdí ní ẹni ìran ìbílẹ̀ búrẹ́dì tó ìdílé ọ̀rẹ́ nígbà yọ. wọ́n ṣe ń jẹ ní èkó nìyẹn ìlú òkè kan ló wà. ẹ̀jẹ̀ kúndé olórí fún ọ̀dọ́ pé ó fún wa lọ́kà ní ti àbẹ́fà tó fún wa lọ́kà àbẹ́fà jẹ́ òfin alẹ́ ìjẹ́ tó ní gbogbo ilẹ̀ tó wọ́n dákọ̀ ní bí àmójútó ẹgbẹ́ yìí. dáhùn sí wa lè fi à. ó ti lọ́jà. àìjẹ́ wọ́n fún mi lóúnjẹ jẹ́ ni àwọn èkìlẹ̀ wọn kílẹ̀ wọn dàbẹ́ náà ẹ̀yọ́ kọrin Biliki biliki biliki biliki biliki biliki ojú ọmọ mi lò lò lò lò lò lò lò ọmọ mi àti ìdí orí àti ìdí orí. Olóògùn kankan tẹ́lẹ̀ tó èbúlẹ̀ tó dé láti àjọ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe ṣe ilé ṣe. Táwọn bá ti rí nípa. Táwọn bá sọ ọmọ ìwọ náà yìí. Káàdà àwọn ìyẹn tó 哎，这样，人家不给你家，不不，挡住我了。 experience. Okay, number tó fi send nígbà náà ló fi send the same. The same person. Okay, call the number. Jẹ́ ká confirm ẹni tó ń send ẹ̀ jẹ́. Kí ni mo fẹ́ pè é fún? Ẹni send airtime fún ara ẹ̀ ṣé kò mọ̀ pé òun máa pè ni? Bá mi ṣe pé nọ́mbà kámọ any tó ń fún ẹ ní airtime. Kí to ń sọ yìí náà? Fọ́ọ̀nù eh, ti Well, come on, so bẹ́ẹ̀. Hello how you doing? You know what? I, I'm going to call you back. I'm very busy at this time. I'll call you back, okay? Thank you. What's up? Ló ṣẹlẹ̀. Ṣé mo kọ́ ni jẹ́ fún ọmọ mi létí ni ṣá? Kò possible we doubt it. Ó lóun busy. Ó ya wèrè ni. Èmi ò mọ̀ bóyá ó ya wèrè o, torí ìyẹn lèmi ò lè sọ báyìí. Owó tó jẹ́ àwọn fọ́fadà yìí ni, o lè fẹ́ mi tí o bá fẹ́ o. Kí n credit. Ó ṣe gbé fọ́ọ̀mù má bù mí mi ṣe má bù mí tó mi lọ́rẹ́ fún mi ní kó ọ́ wá bí jókòó sí jọ. initially òun so pé o rí lè láìka ọmọ ẹ bákan bákan bákan nísìnyí wọn ń jiná sáfún kí ló bá dé. kò lè yé yín kò lè yé ọ̀rẹ́ gbogbo ẹ̀ ló gba ó ní style tí each situation man need láti fọ. ó ní style style. lọ́wọ́ mi fẹ́ mọ́ kàbálà ká. Ah, Fẹ́mi tàbí ẹ̀ tí jẹ́ kí n fi wà. Ó máa ń lo orí tó sì lọ ẹ̀ tí jẹ́ kí n fi wà. Mo ti sọ fún yín pé gbogbo nǹkan pátá ni mo máa kọ yín yàtọ̀ sólè jíjà. Eh. Suona. Prima sono tuo cavaliere. Prima sa carivare. Una vita. Ó gbàdúrà kẹ́kẹ́ sáfẹ́, ó gbàdúrà kẹ́kẹ́ sáfẹ́, ó ti wọ́n sọ ìjà fọlá àgbà wájà lọ́kẹ́ sáfẹ́ lórí oge ọ̀gá ti dẹni tí lọ́sọ̀ ti tẹ̀lẹ́ ẹ̀yẹ ti pàṣẹ àwájà bí òbí yẹ pé èlì lọ́gá ti èlì lórí wẹ́ẹ̀dù wáyé ní akọ lágbà àti ẹlẹ́gbẹ̀ òbí ìtọ́jú ti kọ́ ìgbẹ́lẹ́ ìgbẹ́ pé bẹ̀rẹ̀ àbá àwọn èèyàn lé títí di rèdí ooo rèdí ṣẹ́jọ báyìí ṣẹ́jọ báyìí ṣẹ́jọ láṣẹ fẹlẹ́dùmarè lórí ọkọ lórí aya lórí ẹbí àtọ̀rẹ́ ọmọ nitori olúkẹ́mi láṣẹ wà ń bí akóra wa pọ̀ ará ọ̀rẹ́ àti ẹbí ọba ọ̀yọ́ ọba ọkùnrin ọmọ aláyọ̀ ọlọ́jọ́ yìí bí ní dáadáa làwọn máa bọ̀ ọ́. Happy birthday to you ọlọ́jọ́ ìbí yìí oh. o. God bless you as we gather to celebrate you. You know, we gather like light to cry with you. God bless the day you came alive. Oh, look at me. here I war and my calling, oh boy. Yeah, oh, look at me. Uh huh. Oh, look at me. Oh, oh, oh, look at me. here I war and my calling, oh boy. Yeah, oh, look at me. Mm, we love you. Family, we love you. Your friends, some love you. Your colleagues, some love you. I, I love you. Everyone, I am love you. I know God loves you more. I know God loves you more. Happy birthday to you. and, and maybe burn any time and um, of my busy schedule and all of that. But, but um, so sorry, so Monila to squeeze out this time out of no time to actually make sure that I see you today. So, might be, I'm so very sorry. it's all right. I'm really grateful. I really appreciate the fact we at Riley because um, um, I'm really from anywhere. You've been doing everything possible to make me happy. You send me credits, you give me a whole lot of things that I don't even want to mention and I cannot even mention. So I'm really grateful. Thank you so much. Nothing, eh, but um, what's your name, Professor? You know, um, material moment, and then um, I really do not want this friendship to end here, and we want it to. Ẹ jẹ́ ká tún sún síwájú díẹ̀. Àwọn ohun mi kémi àti ẹ̀gbọ́n wa you should understand what I'm saying. You're my friend already. I am. I know I am, but um, okay. What I actually want is um. Yeah, Emma. Come on, Sarah. You um, like uh, like like me, like my <laughs> you, you don't even know me. Like you, you want to marry me? You want to date me? I've seen what I want already, so. Like, you want to date me to marry me? I said so. Um. <laughs> um. Oh my Um, sorry, um, this is my friend Suzanne, and Suzanne, this is Mr. Femi. Hey, Mr. Femi, good afternoon. Sure. <laughs> Mm-hmm. I'm sorry, I have to cover you. Okay, okay, no problem. We'll talk about every other female, over the phone, okay? Alright. right. All right. Yeah. oh, is it? olórí oh, burúkú lọmọ ṣàkóso gbogbo dẹ̀ ṣe ń parọ́ ó dẹ̀ tún ah, oh my god. Yeah, come in. How far? Good job. Hi, good evening. How are you doing? Good evening, what's up? I'm not sure how I'm single. Mm, have you tried that line. Ẹgbẹ́ yẹ kó máa continue láti pè ló yẹ kó pick up now. Fídè me, please, please. Eh, she ó wà rí ẹ̀pọ̀ ń bọ̀ no, báyìí? Mo nà, mo pe kí n Maybe you should sit down and wait for her. I'm very sure we kò ní pẹ́ no, Màmá òyìnbó ìgbìmọ̀ dúró, máa wá sókè lẹ́yìn kan sáré ń bẹ̀, ṣe ló bá ti dé máa ok tó bá ti dé màá ní kó pè é. kò sí wàhálà. ayé o ọlá ẹni sẹ ẹjọ rẹ ló rẹ ní ọsùn. Ah! ayé o ẹjọ rẹ ní girls. kí ló dé dàbí sọ fún bídè mi ibi tí bá mi ṣe lọ. karen sharaf kí ló sọ lẹ́nu ìwọ ṣe sọ fún lẹ́nu dùn ẹ ní wájú náà tẹlẹ. àìpáyà o. Ah, please it's enough kí ló dé kí ló tẹ́lẹ̀ sọ dìjà mi ò fẹ́ gbọ́ kankan pa ìmọ̀ tí. ṣé tí o ti ń bẹ̀rẹ̀. ẹ jẹ́ káwọn fíìmù abẹ́rẹ́ ọjà. but Fẹ́mi mi ò bẹ̀rẹ̀ owó kankan lọ́wọ́ ẹ̀ náà so kí wọ́n mú five hundred thousand naira tó sẹ́yìn sáà kan mi. because mi ò bẹ̀rẹ̀ owó kankan lọ́wọ́ ẹ̀ bó ṣe bí mo pè é pé Fẹ́mi sẹ́yìn mi lówó kankan o. for my birthday. <laughs> Thank you so much. But honestly, what a repression is taken in the first place. Oh, thank you. I'm grateful. Thank you. Thank you. Okay. Alright, thank you very much. More really appreciate later. <laughs> five hundred thousand naira for my birthday, just like that. what's ah, more, Piri will offer me now. Mm. Yes, it's nice. Murphy, adára rẹ̀ ṣe o, ọlọ́run. Eh? Ẹ ẹ bẹ fi ní pẹ̀fóònù. Ṣé tẹ̀lé ìdààmú ọ̀tún ní kàríjì? Ṣé tí ń dùn yìí ni? to tún fọ mọ́tò náà.

ṣọ́ọ̀gà ti dé. ń bo ọ̀dà rẹ̀ rè. mọ́fì. fóònù ló ń tẹ̀. látàárọ̀ bó ṣe ń tẹ̀ mú. ó dà ti ríṣẹ́ ńlẹ̀ epo àbí. àwọn ti ṣọ́ọ́ yín sí mi on one condition the time so then ọ̀rẹ́ uh, uh, girlfriend ọ̀rẹ́ uh, girlfriend mi tó wá lè gbowó yẹn wá pop ṣàǹfẹ́ ṣàǹfẹ́ mi lè wá láì mi lè wá bẹ̀ ṣàǹfẹ́. ẹ on one condition tẹ́ ẹ sọ yẹn ẹ máa ṣe you know. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. 是李飞姐的家。 showing. It's really nice. Thank you. Much. Okay. Mutubo. All right, ma, I'll walk with Spanish. Kí ló ṣẹlẹ̀? Ọmọ gbọ́kọ̀ ti fẹ́ mi sọ fún mi ni. Kí ló fẹ́ rí mi lálẹ́ yìí òun fẹ́ ṣe birthday fún mi òun fẹ́ kí n wá ó dẹ̀ mọ̀ pé a ti sọ fún bídèmí ọ̀rẹ́dì pé à ń bọ̀ lọ́dọ̀ kí ló tún fẹ́ kí n sọ fún mi mọ ọkọ tí mo lè sọ I don't know the next thing to say. ẹ ẹ jọ kí ló wà bẹ́ẹ̀ a máa fi patí bídèmí lẹ àdé lọ sí ọ̀dọ̀ Fẹ́mi. Ah, ah, ìwọ ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ gan-an ọ̀rọ̀ gidi òkè tẹ̀lé ẹ̀ e jáde. mo máa ń sọ̀bẹ̀ nítorí òpè. orí ọ̀pẹ sórí ẹ̀pẹ́ tẹ́lẹ̀ ni. ẹ dúró ṣé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀. ṣọ́bẹ̀ bẹ̀rẹ̀ ṣọ́bẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni. kò ṣe ṣé bí wàhálà wà níbi tí bílẹ̀mì ti ń sọ lókè lẹ́mọ̀ pé òun máa gbéra lọ sí club láti lọ celebrate birthday Bámiṣé ó dẹ̀ ní Fẹ́mi sún pé òun sì pé òun fẹ́ gbé òun jáde lálẹ́ yìí bàtàǹtì wa dẹ̀ máa advice ó ní kó tẹ̀lé Fẹ́mi kó fi bílẹ̀mì sílẹ̀ ẹ wọ ẹ má yẹ ká fọ̀rọ̀ yìí gùn bídèmí gbé kéèkì wá ẹ compare sí mọ́tò what are you saying. ẹ ṣùgbọ́n àwọn ọ̀tí tó ẹ bẹ́yìn ó ti tó nǹkan tó ń sọ yìí kò lè nà án ẹ kí ní tọ́rọ̀ lọ́rọ̀ máa ń mú mu láyẹ̀ náà kò lè sábàdàn ti kúrò ńbẹ òun máa gbọ́dọ̀ fẹ́ mi lọ àwọn ọdún máa bọ̀ ńlé the as simple as that. no no my friend ọ̀dọ̀ Fẹ́mi la máa lọ àá lọ sọ́dọ̀ fídíò èyí lè máa lọ kí Joe, what Ọjọ gbogbo ayọ sẹ́yìn pa ìtì irritate me because orí ń fọ́ I really need to relax my nerves right now. Hey Joe, tó rẹ me mi ò argue about this. Wọ́n wọ́n ti lè báyìí jọ. Mo dúró sẹ́yìn bẹ̀. Ẹ wọ ẹ. Ó máa lọ, bá mi ṣe àjọ àwọn ọmọ fẹ́ ìwọ dábùn gbajúmọ̀ náà lọ fíjì lálẹ́ pé bọ́sí ní kúròkó wà lọ́sọ̀dọ̀ àwọn fẹ́ lọ sí fíjì lálẹ́ ìjọba ọkọ̀ mẹ́sì pẹ̀lú ẹ̀. ọ̀gá. èmi ṣàti fún ẹ̀ṣà òkò tó yẹn dùn mí jù pé lánàá mo pe Bíọ́lá pẹ̀lú Olúwaṣẹ́gun fún mi pé kán lọ sanwó sí ọ̀rẹ́ fìṣẹ́ ìbàdí lóbi ìpàdé lọ ṣe ìpàṣẹ ìfún lálẹ́ ọmọ yẹn kàn lọ fọ́n bò òun yóò lábẹ́ sí náà. òun yóò lábẹ́ sí fún un. ṣùgbọ́n àti òun yá máa ń wà ìwọ ni ó mọ̀ lọ ó lọ náà nìyẹn. ó jáde lórí iṣẹ́ kan wà lórí kọ́. F E ẹ̀yin lè máa mọ̀ tó bá ṣe pé mi ni èmi ìzẹ ọmọ mo ṣe máa fáìn ìwé ara rẹ. but Susan nǹkan kan ló bá fún mi o ìtàwọn ìdẹ fáìn ìdẹ difficult láti dúró ná ṣé tòótọ́ ni pé Fẹ́mi àti Bídèmí ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n. Ah, ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n why you dey ask me. àbọ̀ ayé mi kà ọ́ ìkà gidi ni ẹ́ ìwọ ọ̀dọ̀ ló ń ti ọmọ yẹn pé tẹ́tẹ́ mi o tẹ́tẹ́ mi o tẹ́tẹ́ mi o. ah no no no don't don't don't go there what's that tí wọ́n mọ̀ pé Fẹ́mi àti Bídèmí pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n mi ní kó fẹ́ náà kí ló wá ń sọ kí ló sọ lẹ́nu. mo believe ẹ sincerely speaking ọmọ ẹ̀yìn kọlà náà kàn ṣe mí in fact i really pity her láì lọ ṣe ń pìtì ẹ̀ mi ò láìkí ẹ̀ náà láti máa pìtì ẹ̀ ó jẹ́ kí bá mi ṣe gbọ̀ngàn fúnra rẹ̀ kó then we know what to do mi ò láìkí ẹ̀ má máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ah thank you. Ifá ẹni gan mọ̀ pé Fẹ́mi àti Bídèmí ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n náà tí bá wọ̀ mi ìnífẹ́ òun méjèèjì papọ̀ process tó ti rí báyìí èmi gan mo mọ̀ pé mo ní láti mú ẹ̀yọ̀ kan ní kò lè sí nǹkan tí mo máa ṣe ìkànnì wọn náà ni màá mú. ẹ bá mi ṣe ó bẹ́tà kó choose ẹ̀yọ̀ kan ìyẹn ló máa pí ẹ o tó bá mú ẹ̀yọ̀ kan yẹn ń gan wọn ló máa pí ẹ. yes mo mọ̀ mo ti make decision mi I've decided to stick with one and my final decision is Fẹ́mi Fẹ́mi yẹn gangan ni màá fẹ́ because susan ló can kí n realize pé but by what bídè mi kó fún mi ẹ̀rọ fẹ́ mi gan-an ti ń gbà so why didn't I just take pẹ̀lú ẹni tí ó ń pa it on ẹni tó ń ta who said that? Nothing bad, but leave it is your choice fine. you ẹgbẹ́ ọmọ tẹ́yìn gbé wálé tí àwọn ìyàwó ti ní o tún sọ pé ìyàwó mi nìyàwó mi ẹ tún sọ pé ìyàwó ti ní ẹlẹ́yàrá ẹ bá mi ẹ ẹ ẹ ẹ torí ìsinmi sí pé ẹ àbúrò yìí ó bá yín mánéjì fi ṣe yín ó ṣe kínní kan ó ní kó gbẹ́jọ́ wèrè ọmọ tẹ́ ẹ̀ sọ yìí mo ti náwó lé ọmọ yìí gan tí bá sọ nǹkan tí mo ti ná owó tí mo ti ná lé ọmọ yìí ẹ lè máa ń pẹ́fẹ́ gbọmọ lọ́wọ́ mi lọ́wọ́ kò sí ẹ kò jọ rárá rárá ẹ má tẹ̀ try ẹ má yẹn fà try ẹ má try ẹ má jẹ́ tán. Are you, are you alright? What rubbish are you talking about? Are you sure you're fine? Ṣé o gbádùn? You need to check yourself. Something is wrong here. Something is wrong with you. You have lost your senses. Femi, sórí I pé obi o ti tẹ́ ṣe mo ń pẹ́ mo ń pẹ́ bọ̀dàbọ̀dà kò sí bọ̀dà wọn kò sẹ́gun wọn kò mú ẹ̀gbẹ́ ẹ̀ dàbí ìyẹn ti ìyẹn ti já lọ. Fẹ́mi, o ti tẹ́ bó ṣe wà yìí. Ìjọba sọ fún ẹ, ṣé ọmọ tó ń sọ yìí fi bá rí ẹ pẹ̀lú ẹ wàhálà rẹ̀. Oṣù ọlá ẹ, o fẹ́ ọkọ̀ o gbọ̀ fọmọ ẹ lọ́wọ́ ilẹ̀. You a madman ìlú mú èèyàn wálé mo sọ pé mo fẹ́ fẹ́ ìwọ náà lẹ́nu àwọn òkú fẹ́ fẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ wọ́n tọ́jú ẹ̀ mo sọ̀rọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ wọ́n tọ́jú ẹ̀ ìwọ ìwọ tó ń gbọ́ tó ti máa bọ́yọ̀ látàrí ẹ̀ máa sí ẹlẹ́gbọ̀n pé èyí ti ṣe rubbish. I think you have a recent problem and you need to work on yourself. Torí kí n dijú mi tí mo bá máa là lọ́nu lé ẹ̀rọ gbogbo nǹkan tó jọ lẹ́nu ẹ̀ pàtẹ́ and leave the fẹ́mi fi páàkì ẹrù mi ní kí n jáde torí bá mi ṣe àbí omi wò wàá gbà wàá gbà òfilẹ̀ o òfilẹ̀ o wàá gbà ayé kò mọ̀ abẹ́ pátọ́ wò. You're such a madman and the battle line is drawn. Holding each other through your wall. Odò lẹ́gùn àdàbò ọ̀rá wọn wò odògùn sílẹ̀. Yes ma, ẹ ṣe ọmọ wa. Yes ma, ẹ dẹ̀ má dàbí o. Bẹ́ẹ̀ ṣe ń gbé wá, táwa náà lọ. Èyí tẹ̀ máa ń sùn láti kàn fún láti máa gbé wá káwa náà máa wá. All right, màá tún wá pé ní bẹ́ẹ̀ tọ̀ sí bẹ́ẹ̀. Ok, ma kẹ́kẹ́ kẹ́ ma kẹ́kẹ́ bá mi kí àwọn dáàbò. Dídí, Sọlá dé ló fún mi. Ṣé àwọn láì sáà làwọn bá wọn pé ẹ kò ní kàn wá wọn fàṣẹ? He looks sweet. Oh! Prince! Mr. and Mrs. Ah ah! Kí ló dé? Ojú tó rí mi ó ṣáná. Ah, ojú tó rí mi ṣáná tó lójú tó rí wọ̀ọ̀gàn fúnra ó kọjá kó máa ṣáná look at your face ó jẹ́ ló kàn ṣẹ́ẹ̀rì diamond. kò yà mí lẹ́nu torí ìbàdí mi tó to mọ̀ pé ó take good care of yourself. ó wà lọ́nà mẹ́. Ah, wọ́n là lọ́lẹ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó rí lè tọ́jú gbogbo wọn. jẹ́wà àwọn fámìlì kan. àdúpẹ́ all in business. ẹ̀ kúkú béèrè wa. ìmọ̀ béèrè ọkọ ẹ̀gbọ́n bó ṣe dúró kó lè sọ lójú mi pé èmi kí ni mo kì í béèrè. ọ̀rẹ́ o kì í béèrè bíbéèrè yàtọ̀ fún bíbéèrè bíbéèrè tíyàwó mi sọ èyí pé o kì í béèrè o pásọ́nálì bọ̀dẹ́mi pẹ̀lú ẹ̀ bá jọ wà bá a kì í ṣe eré bá fẹ́ jáde wà lórí ìta ìyàwó ẹ̀ ń kọ́ mà ìyàwó mi wà yóò hó ọ̀rọ̀ mi sí gbígbé bẹ́ẹ̀ kì náà kò dẹ́ sọ pé ó bẹ̀rẹ̀ ìwé yàtọ̀ fúnra òbí tó gbé ọ̀rọ̀ òbí tó gbé ọ̀rọ̀ kó lè rò kí ó rọ̀ sí òun ṣe kí òun tún kúrò bí ọ̀rọ̀ tó sọ yẹn màá wá kọ̀ rẹ̀ sí ẹ̀rẹ̀tẹ̀ màá rọ̀ màá rọ̀ sí ẹ̀sìn. nice one mo jẹ́ èyí eh, Sidi ah this is for ọjọ́ kọjọ́ kù náà. my dear i need a seat i love you come tí ọ̀rọ̀ tí mo nígbà tẹ́jọ́ sọ yẹn ibẹ̀ mo lọ mo kàn ní kí n yà á kí n. o bébí náà mo pé mi ò kí ń láì kéèyàn máa flash mi ẹ wá ti lọ́ọ́ sí màmá mi sí. ìyàwó wa àwa pòfẹ́sà àwọn ọmọ náà ló máa bí. àbí o ìfọ̀ tó bẹ́ẹ̀. olórí wa. ókè sá ẹ ṣe ókè yẹn lé dára yín. Yeah, look at mine. Hey, hey, we have to go on here. ìyẹn ìyàlẹ́numọ́ lè sọ̀rọ̀ láti tọ́ ilé yìí kàbí wà láàyè yẹn kàdé ẹgbẹ́ apá kan ẹsẹ̀ nìkan bí bàbá ẹgbẹ́ yìí yá ẹ̀ka bá kan òbí ẹni tó wọ. irú dáadáa ní ìṣẹ̀lẹ̀ yẹn ti wo orí ẹ̀ nìkan ni ẹ̀dá nìkan ni àwọn jẹ́ wọ́n gbọ́ sí ilé ẹ̀dá yìí di èrè èèyàn bí tilẹ̀ yóò tẹ̀jẹ́ mọ́ oníwò yìí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ bàtẹ́rẹ́ sí àwọn ọ̀gá sùn ta ẹgbẹ́ táwọn ọ̀gá sùn bí ọ̀gá sì gbé ẹgbẹ́ orí orí ọ̀gá ti rí gbẹ̀gbẹ̀ orí orí mọ́lẹ̀ wuri da halili igba ta igbe lọta fi ko fari gini ari gini gini lọta igba ta ka ti se fara kìlọ wọn yẹn tóbi bẹ́ẹ̀ náà lẹbi gbé dá lọta ti gbẹrẹ ayé. abolijẹ buru ntanta lóbi tó wọlé ṣe. wọn tún wọn wọlé tó tòótò ṣé kí ẹ tó bá wà àṣà lọ kọ́ tó kò kò ṣe yé ndì ebi wúlò ndì yé yìí wọn tẹ èyí mọ́lẹ̀ ìdẹ́yìn ọmọ gbénu ẹ mọ̀ gbénu wọ́n ti wájú sẹ́bìtì bí wájú wòye tí ń pariwo gbàǹdé yìí ta ló pè sọ̀rọ̀ tó ṣe ní akẹ́tẹ́gbẹ́ àwọn ìbẹ́pẹ́ èlú mọ̀ṣẹ́ mọ̀ ń ẹ̀ ti yí ọjà wòye kiri dáadáa fún ọ. Tírí àti pé táì tó jẹ́ kó ti fi lọ sí skul ló ti ní ìlú òkè ló fẹ́ máa gbébẹ̀ ló fẹ́ kú sí ló fi jẹ́ pé wọ́n bá pàtó lásán lásán má sọ̀rọ̀. Ó rí bẹ́ẹ̀ the level of illiteracy tó ń generate the mental faculty ẹ̀ ó dì bí bọ́ọ̀hù báyìí ni. Olórí ibi ìlú òkè tẹ́mi wà lórí ìlú òkè ìlú sàlẹ̀ tí wọ́n yá ọ̀rọ̀ lọ́rẹ̀ náà lórí ìpẹ̀tẹ́sì. Nígbà eh? tó ti ṣe mo bẹ́ẹ̀ gbọ́ ti kágò dẹ́rọ̀ ni mo ti mọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ kẹ́kẹ́ ó ti wá dé wà sí sàdáàsìtì sàdáàsìtì olùsì wọ́n mọ sàdáàsìtì kan tó ọ̀tẹ́ ẹnu gbẹ́rù ẹnu kàbátà ó ti mú kó ní bí mú dáre olùsì. sórí sórí ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ẹ kò ní sí. sórí bó ti wọlé ọ̀dà ọwọ́ àti kò gbẹ̀rẹ̀ bí abọ́ ọ̀kà ó tẹ́kùn wọlé báyìí kí ló pọ̀ bẹ́ẹ̀ àlàyé rẹ̀ bá. èmi náà ni mi ti fẹ́ lọ sọ́fíìsì ọ́fíìsì òtún mi lọ. àdá ọkọ ibi tó fẹ́ rúkú sí lọ́wọ́ yìí olórí ibú ọ̀sẹ̀ fi àdúgbò ọ̀kan kún ní tó bọ́ lọ kẹlu kú. àti òní pé bàbá wọ ọ̀gá bàbá lọ́rọ̀ ìdájọ́ bẹ́ẹ̀ jẹ́ ìtura bí ẹ̀tì Are you guys alright? iṣẹ́ tó yẹ kí ṣe ni. kí kò gbé ọ́fíìsì lẹ́sìn kọjá wọlé bí ewúrẹ́ bí èrò gbọ́dọ̀ òdì tí wọ́n náà kàá kíbi ẹni tí ń ka sọ́mọ níbi tí èmi ti ń bá àwọn bàbá yín sọ̀rọ̀ kò ní dáa fún àwọn tá ní bàbá ẹ̀ àwọn bàbá ẹ̀ dà. bàbá balógun kọ bàbá jẹ lílì ni mo kàn jí ẹ sá òkè kí ni ẹ ṣe nísìn. mo fẹ́ lọ gbé crate sá. ìfẹ́ gbé crate sá crate wo ló gbé. ilé ìwé fún mi fún wa ní ìbàdí. yẹ ọ wọ́n sọ báwo ṣùgbọ́n. Ah, mo ti ń pe aago ní sáà. Nothing, my phone is on. Ah, Eh. Eh. Eh. lè wá mean you No, èmi I was just taking a stroll ni mo bá wọn fools yìí tí mo tẹ̀ ń tẹ́ láti bá Eh. Eh. Eh. ṣe ẹ ẹ bọ́ nísìnyí sá. No, no, nothing. Stop fidgeting, just talk. What happened? Kí ló Ah, Uncle, terrible ni sir. Talk, talk, I'm sorry. Sọ̀rọ̀ mi sá. Sọ̀rọ̀ nígbà tí mo dé ọ́fíìsì láàárọ̀ ṣe ló hmm. dàbí ẹni pé àwọn boko haram ṣiṣẹ́ mọ́jú bẹ́ẹ̀. what are you saying kí ló pọn ṣòro nǹkan boko haram talk what is the problem. ẹ sà ẹ try láti understand mi sà hmm. láti owó ìyẹn lè wá sí iwájú báyìí hmm. iná mi sà. bẹ́ẹ̀ni sà láti ọwọ́ ẹ̀yìn ló ti wá sà gbogbo wá sí gbogbo iwájú báyìí gbogbo àwọn. lọ́jọ́ Um, on the back everything. Prabhupada, everything. Àwọn ẹrù sọ kó wá lánàá. Ìṣòro. Yes, sir. Yes, sir. Everything is up. No, sir. No. Ọlọ́run. mi are you serious about it that you are leaving them John? She mo jọ ẹni tó ń ṣeré lójú ẹni bá mi Are you okay, kí ń ṣerú ẹ̀ náà o ò ní láti fi ọ̀bọ time this is the time he really needs you ṣẹ́kọ̀ọ́ out ní last sọ No, so ló sọ fún mi ṣé nǹkan tó ní láti sọ fún mi nìyẹn ṣé o máa sọ pé gbogbo nǹkan visible enough fún last láti rí so ó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ jọ torí ọlọ́run fitness ti fẹ́mi ní to me it doesn't look curable èmi ò dẹ̀ lè mi ò lè wá pa nítorí ọkùnrin kan jọ mò ń lọ. báyìí o fi bàbá ilé time ní ilé náà torí kò ní problem ò ní kó wá sílẹ̀. bẹ́ẹ̀ni ò ṣe ẹ̀ka ọ̀jọ́ ẹ bá gbẹ́ni tó ń sọ̀rọ̀ àjàlá ta ń rẹ̀ ṣé ìwọ kò ló pa débi tó dé yìí kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ mẹ́yìn. èyí tẹ sọ this does not call for argument you've argued enough ẹjọ tó lọ lóye nílò. bá know ṣe táwọn fọwọ́ mi ṣe dàrú rí ṣe. ẹ ẹ ẹ ẹ wo mi ò láì gbọdọ máa ṣe tí bá sọ òun wà sáré fún ọmọ I just don't like it. I don't have your time. ó wà lára ẹ. Whatever. Doctor, she was àwọn oògùn tí mo recommend fún yẹn tí mo kọ fún yẹn ẹ track ẹ lò ó fún wọn and wọ́n as in wọ́n máa rún sùn but the fact is nǹkan tó ṣe wọ́n is beyond us and take to my advice everything is alright. ẹ ṣe gbọ́n the doctor. wa ṣe gẹ́gẹ́ me ṣe cash. She has to go. thank you very much. ẹ ṣe gbọ́n ní dókítà wa. Àjọ ẹ̀rọ àti mais de ela é bom trabalho de profissional, tem um trabalho, é bom trabalho. É gigante. Tem trabalho, tem trabalho. Matemática, ọmọ èèyàn yá kùmọ̀ bákan ló bí wa mo lè ṣe kọ́ tó yóò dá mo lè ṣe kọ́ tó yóò dá fún wa. ẹ mọ ní nípa kí ni ẹ lè ní mo ní everybody ló sọ pé ìwọ ni ọmọ òmùgbó solution ni kò wá fún mi o solution ní ta máa ṣe tẹ́gbọ́n dára ẹ̀ máa fi yá òun ni mo fẹ́ gbọ́. dájú mi ò mọ ní ti nǹkan àwọn tó ń ṣẹlẹ̀ yìí ẹ bìlí mi dájú yìí mi ò ní bàbá yóò ṣẹlẹ̀ mo ṣe lóore ṣorú kan báyìí fún wọn ẹ̀gbọ́n mi ni wọn nà ìyá kan ọba kan ilé bí wà náà ìyá kan ló bí wà báwọn ẹgbẹ́ náà ṣe àìdáfẹ́ gbọmọ àbí pé bí a fẹ́ ṣe kọ́ fún wọn kó rẹ̀ wọn ní mo lè ṣe ẹrí gbàgbọ́ nù mí náà mo lè ṣe orúkọ balẹ̀ dáàdì. bẹ́ẹ̀ lójú. bẹ́ẹ̀ dáàdì mi mo ní kọ́ mo ṣe wọ́n mo mẹ́rin ti pẹ́. kó o mọ ọkọ wẹ̀. kò sí ọkọ wẹ̀ ẹ̀rìn pẹ́. bẹ́ẹ̀ ni sà mo mẹ́rin ti bẹ́ẹ̀ ni sà. ó dá lójú. bẹ́ẹ̀ ni sà. gbogbo àwọn aṣọ yìí ọ̀rọ̀ ìdí èsì tó wọ́n láti sáré ìgbà yìí. ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ kan ni. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi bọ̀. títí wọ́n lọ́wọ́ ìdí èsì tó ń pọ̀ ẹ̀ lọ. àbí náà fún mi náà wọ̀ ọ́. àgbọ̀ mú wa òkè. báwo wà ní. àdúpẹ́ fọlọ́. ó ga ọ. ọ̀rẹ́ kí ló ń ṣe sí ọ̀rọ̀ dàbọ̀kọ yìí kí ló ń ṣe sí i. ọ̀rẹ́ kò kí n ṣe ní tí mo lè farapamọ́ fún un àti ah, òní kankan ṣe sí. ṣé lóyún kìkì ṣe kàn káàkiri yẹn tó wà ní kankan ṣe sí náà. kí ló fẹ́ kí n ṣe sí mo ti pe ọkọ mi ní kọ̀kọ̀ mo ti pè ní bàbá mo ti tẹ̀ ẹ́ kó sí nǹkan tí mo ti fi wà lọ́nu wò kó ṣòun ló ṣe é ó kò lè mọ kankan pa nǹkan tó ń sọ yìí jẹ́nìtì tí mo kàn ní rí ìjẹ́ ọ̀rọ̀ yìí pé kí ó gbọ́ pé bídèmí ní agídí so agídí yìí ẹ̀sìn kò jẹ́ káwọn èèyàn trust ọ̀rẹ́ tí kò tó ń sọ yóò fún mi lẹ́dẹ̀ẹ́kì ọlọ́run ní ìrè tó rọ̀ ní ìmọ̀ nǹkan tí mo dẹ̀ tún fẹ́ ṣe sí mọ́ àyàfi kí ọlọ́run ọba kó tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. Hmm, hmm. ọ̀rẹ́ mi hmm? ọ̀rẹ́ mi tá a bá gbọ́ rí àwọn ọ̀nà fíìmù oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ o ilé tó sọ pé kò yí ẹ kò yí ẹ yìí. ọ̀rẹ́ mo understand rẹ ibi tó sọ̀rọ̀ bí ó yé mi débẹ̀ àmọ́ ọgbọ́n náà bàbá mi fi sínú àdúrà pé kọ́lọ́run túbọ̀ máa Ọlọ́run akọ wa mo ṣe. Àǹtí, kí ni kí n tún ṣe yẹn sí máa? Àwọn ọkọ tí mo ní kò ṣe ṣe ti ṣe tán. Kí nǹkan pa padà sínú ìlú kù? ni kò jókòó síbẹ̀, ṣe ti gbọ́ pé báwọn ilé ìwé ni kí wá ṣe. Sọ́lé nílé ayé, kò sáwọn tí ò mọ̀ gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwá tí nǹkan tó bá wà nìkan ni kò sọ. yọlá mo fẹ́ gbọ́ ẹ tá ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi sọ wà ní ọmọ kígbẹ́ kígbẹ́ kígbẹ́ kí n bẹ̀ ní ọ̀dùn mi mi ò mọ anything for people wọn pé mi ò mọ anything pa ẹ̀ believe. Hmm, big boy big boy kí ló ń ṣe ẹ́ náà gbogbo àwọn ọmọ ẹgbẹ́ nǹkan tẹ́gbọ́n ẹ̀ ṣe kò wà pa bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé mi ọmọ ẹlẹgbẹ́ mi ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún mi ọmọ mo ní take it easy má ṣe ju nǹkan tó ṣe yìí lọ bọ́ kí ló ń ṣe ẹ́ ah, ah, blood is thicker than water ló máa ń sọ ọmọ onídàá ti forgive ẹ̀gbọ́n ẹ̀mí kò jẹ̀bù rẹ̀ kí ló ń ṣe ẹ́ náà. olùwàṣẹ́gun fún mi tó fẹ́ gbọ́ mo mọ anything àwọn àkótó ṣẹlẹ̀ that's it. are you for real come on ló lè máa pàjá lọ́gbọ̀n fáwa àjọ ìwà nínú àbí àwọn fún àwọn kí ló ń ṣe ẹ́. ayé ìṣèlú ẹ kò sí tọ́jú òrùlé nǹkan tó bá wà bẹ́ẹ̀ ni kò sọ ká yanjú ẹ mi ọ̀rẹ́ ni kí ló dé mo mọ ẹni pé fún àkókò àpò ẹbí yìí. come on big boy stop. ẹ pẹ̀lẹ́ ọlọ́run àti fún alálàáfíà dájú wa kí ni arákùnrin kankan ṣe fún yín gangan ọgbọ́n tó fi di pé ẹ sọ sínú ìyàtọ̀ tó báyìí. kalẹ̀ sọ ṣé mi àbí ẹ̀yin gangan. èmi bẹ́ẹ̀ ọlọ́run bá ọjà má ṣe ọ̀rẹ́ mi òun ló close mọ́ mi ju gbogbo nǹkan tó ṣe nílé ayé ọ̀kan tá a mọ̀ báwo mo ṣe fẹ́ ṣe. lẹ́yìn àwọn ìgbọ̀ngàn lèmi ọlọ́run tọ́ka sí. ẹni ọlọ́run lè tọ́ka sí mi torí táwọn máa wádìí ẹ̀rọ títẹ́ tó ń ṣe ilé yìí. báwo ṣe máa jẹ́ mi ẹ̀gbọ́n mi tí ẹgbẹ́ mi ṣe ní tí màmá dó tí ọ̀rẹ́ kò yẹ kí bí wọ́n bá nǹkan tó yẹ kí wọ́n ṣe kiri ẹgbẹ́ mi dó tí ọ̀rẹ́ mi ẹgbẹ́ mi mo ṣe ẹgbẹ́ mi báwo ni ṣe ẹgbẹ́ mi tó pọ́sítì. ẹ bàbá mi tọ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí àti fẹ́ gbọ́. àgbọ̀ yìí mò ń gbọ́. èmi ni mo ti fẹ́ mi. a ẹ má ṣe a ah, ṣe ni kẹ́ ní sùúrù o. george ẹ yára jẹ́ sẹ́yìn a ah. tètè ní tiwọn náà nígbà tó ń jẹ́ pé nígbà tó ṣe gbẹ kiri. a ní mọ́tò. ẹ ṣe fẹ́ kọ́ gbọ́dọ̀ àbí kí wọ́n lọ. Ah. mo fẹ́ gbọ́dọ̀. alábàṣẹ gbọ́. sẹ́yìn fẹ́mi tẹ́ ń wo èèyàn burúkú ayàtọ̀ tẹ bá ń wá iṣu tó ju èṣù lọ fẹ́mi lé jẹ́ bẹ́ẹ̀ kò kí ń gbé kínní ẹ̀ dúró bí tó yẹ kó gbé dúró sí. tẹ́lẹ̀ máa ń rò pé gbogbo èèyàn tó bá wà láyé ìpátá tó bá ti lò lọ́wọ́ kò ráyè wá. tí nǹkan bá dà lẹ́gbẹ̀ẹ́ tí ń bá rẹ̀ pé wọ́n níbi tó bá ti wà kò sí nǹkan tó fẹ́ ṣe wàá gbà lọ́wọ́ ìwà tó fomi ṣàlọ́wọ́ olùwà. fẹ́mi ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fáwọn ọ̀rẹ́ wa ṣùgbọ́n lè tó ṣe fẹ́mi ó wọ̀ mí lára ó kàn mí ní a bá ní bí èjò ẹ jẹ́ kí n lè jó fẹ́mi gba ìyàwó mi mm-hmm. ó dẹ̀ ní mi lára ó ní náà ojoojúmọ́ ayé mi lọ ọmọbìnrin tá a sọ ibẹ̀ ní ibi tí owó òun sí ìwọ̀nba tó ń jẹ́ jẹ́ tó ń lọ́wọ́ ẹ̀ lóòótọ́ fẹ́mi ló jù lọ́wọ́ bẹ́ẹ̀ jù láàrin wa ṣùgbọ́n nítumọ̀ tí mò ń níbi tí mò ń lọ sí fẹ́mi tún dé o ti fọwọ́ alábà mi lójú mm-hmm. ọ̀pọ̀lọpọ̀ ìbá tí mo jẹ. ó jà wèrè ní. lẹ́yìn sọ ó jí lórí ni òun àdì kí ni yẹ yẹ tó bá fẹ́ fẹ́mi kọ́ kí ni problem ẹ̀ ṣé nǹkan tí fẹ́mi ṣe fún mi ò lè ṣe fún mi. ọ̀rẹ́ mi ò lè ní sùn ó fún owó orun kẹwàá rẹ̀ nà ó. ẹ jẹ́ kí tún ṣe sí i lọ. ọ̀gbẹ́ni kí ló ṣe kí ló dé má sọ fún mi kún òròyìn o. ṣé jọ àbúrò fẹ́mi ló ronú sí. George ah, ẹ̀wù tí kò tó lónìí. àwa wa wa èmi ò bá ti sọ o torí pé fún wa kò dé lè jẹ́ kí n sọ̀rọ̀ lórí ti fẹ́mi o. ó mọ bí ìwọ tó fẹ́mi ti ṣe fún mi ni tí bá ní kí n máa kà kò ṣe kà o. ó jẹ́ bá sọ̀rọ̀ ok ìwọ bìfò so ọ̀rọ̀ fẹ́mi ló ń rò George ah, ah. ṣé mi ò mọ George mọ́ ni ọjọ́ ìlú wa di dìdì ìrìn àtẹ́dá bí kí wọ́n pè. ẹ Fẹ́mi ṣé o yẹ ṣe Fẹ́mi ni see I swear to God tí mi bá ní ọkàn Ọlọ́run ẹni Ọlọ́run kò ní àṣìṣe fífẹ́ máa ti pọ̀ gan ṣé wọ́n yé ìyàwó gẹ́gẹ́ tẹ́mi tó ti gbà ni wọ́n wá dúró sí ìgbà ìhùn lónìí òun lọ̀rọ̀ Fẹ́mi. ṣé o ti gbọ́ sọ̀rọ̀ láìkì kọ́ o ṣé o fẹ́ gbọ́ ọ̀rọ̀ láìkì kọ́ ó kò jẹ́ pé táwọn ẹni bá jẹ kòkòrò tí ò dá tá a bá sọ fún un òun rẹ̀ ní jẹ́ ká sọ òun àti ẹ̀ sọ kí lè bẹ́ẹ̀ kì í ṣe sí nǹkan tó wọn lẹ́yìn báyìí kí ni kì í ṣe sí. kí lè bẹ́ẹ̀ ká ṣe sí. sórí <laughs> iye tá a fẹ́ ṣe sí yẹn. <laughs> good and fine na that thing kankan you go do ṣùgbọ́n kí ni ọ̀gọ̀ọ̀gọ̀ ló máa ṣe but listen gbogbo nǹkan tó bá ṣe fún un má ẹ̀fà ṣe kó mọ̀ pé wọ́n ló ṣe. fẹ́mi gba ó gba ìyàwó tó ń fẹ́ fẹ́ sí i mo lè lọ bá òyìnbó lọ́rẹ́ mi sọ̀kúra ìsìn náà ìsìn náà tì mo kàn ìsìn náà George ah, ìgbésẹ̀ tó gbòòrò ti lágbára jù ah, ah, ìgbésẹ̀ ti lágbára jù wọ́n náà wo ìgbésẹ̀ tó gbé wọ́n kọ́ tó kọ́ọ̀sì láti ìwà wo gbogbo nǹkan tó ti cause ti báyìí báyìí tá à ń sọ wo ó ti lágbára jù ìgbésẹ̀ yẹn ti lágbára jù náà. bàbá àsìkò yẹn kọ́ la wà yìí àsìkò yẹn kọ́ la wà yìí ẹ jẹ́ káwọn bá ṣe máa tún arákùnrin ilé kúrò ní ìdí tó wà dájú wa àwọn ní ti bí ọjọ́ sí láfi kọ́ ṣé a ṣe lè rí padà ṣá. a lè rí. a lè rí.